Ìbàdàn kí ni so Fresh FM nìbàdàn la wà. ó kì í síbẹ̀ ó dùn síbẹ̀ ó lè ń lẹ̀ gbọ́ Fresh FM àwọn kọ́ one oh five point nine mo ló ta sọ́sẹ̀ máa ń wúrọ̀ àwọn àsìkò lórí. nasib. làwọn gbọ́. fresh fm one oh five point nine òkè téńté tábìlì ló wà ẹ máa gbádùn wa ǹṣó. orí ló bá mi ṣe èé eh, orí ló yọ mí. orí ayé ti bàjẹ́ sí i. orí ló bá mi ń ṣe nínú rògbòdìyàn ayé ti bàjẹ́ sí i. orí ló yọ mí orí ló mi ń ṣe. orí ló yọ mí orí ló yọ mí orí ló bá mi ń ṣe nínú àfin ayé ti bàjẹ́ sí i. orí ló bá mi ń ṣe tí bá jì sí orí ló yọ mí. ohun ojú rí ẹnu ò lè ròyìn ohun ojú rí ẹnu ò lè sọ orí ló yọ mí orí ló yọ mí orí ẹni làbá bọ̀ àpèrè orí ẹni làbá bọ̀ àpèsè àpèbọ̀ ẹlẹ́dàá mi orí orí o orí ló bá mi ṣe orí ló bá mi ṣe orí ló yọ mí. ti bàjẹ́ sí ẹ orí ló bá mi ṣe nínú rògbòdìyàn ayé ti bàjẹ́ sí orí ló yọ mí. orí adé tó gẹṣin lẹ ló kọrin mú mọ ojú ẹni máa láre tó a rí ọnu ayé ò fẹ́ ní fọ̀rọ̀ ayé ayò wọ́n fẹ́ kí ijó àjùmọ̀jò díjú ẹnìkan ṣó orí ẹni ló lè mú ni lábọ́ ayé já ọdún bá kú orí ló yọ mí dúpẹ́ orí orí o orí ló yọ mí. orí ló bá mi ṣe. orí ló yọ mí. orí ló yọ mí. orí ló bá mi ṣe nínú ọ̀fìn. ayé tí ń sí orí sí. orílẹ̀ yá fi la bóyá orílẹ̀ àpapọ̀ àpapọ̀ òrìṣà sílẹ̀. nínú ọ̀fìn nínú ọ̀fìn ayé ti bàjẹ́ sí. orí ló yọ bí ó bá mi ń ṣe. nínú orogbó ayé ti bàjẹ́ sí. orí ló yọ bí orí ló bá mi ń ṣe. ee orí ló yọ mí. orí ló yọ mí. orí ló yọ mí. ee orí ló bá mi ń ṣe.

àìsí orí ló yọ mí. ohun ojú rí ẹnu wò lè ròyìn ohun ojú rí ẹnu wò lè sọ orí ló yọ mí o orí ló yọ mí orí ẹni làbá bọ̀ àpèrè orí ẹni làbá bọ̀ àpèsè àpèbọ̀ ẹlẹ́dàá mi orí orí o orí ló bá mi. àáfàá tí ò já ẹ jẹ́ ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o ẹ jẹ́ ká ní sùúrù o ẹni sòrò àgbà tí òbínú lọmọ rẹ̀ ń pọ̀. bá ń pè wọ́n wá bá ń pè wọ́n jẹ́ ń bẹ̀ jẹ́ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kí n filẹ̀ kí n filẹ̀. ìwọ àti ẹ ẹjọ wọ àdá ojú ẹni máa láre tó a rí. ẹwà èdè àti àfa àti ọjà ni wọn ń lérí mọ́ra wọn bí. jùmọ̀jò díjú ẹnìkan ṣó orí ẹni ló lè mú ni. ẹwà èdè àfa àti ọjà ní ẹwà èdè ń bá òun du sífì máa mú fresh àbí ìwọ ló yẹ kó jẹ sífì máa mú bí ìwọ ló yẹ kó jẹ àfa onímbọ̀ọ́dù. olóhùn bá mi dùn lè mọ́ mo ní jíngù lóhùn èèpá mi àti jingu kí ló kọ ẹ àti ppa. jingu àti ppa ni ó fi pa ó. ó ní lóun ò fi nà mí pa ilé ọlámọ báyìí ó ní mo rí pósítà káàkiri owó ògbóró ni. wípé òun ni new chief imam. òun ni chief imam mú ìkànnì tàwa mo sì wá sọ fún o. wípé. ìkarahun gbé òtí ẹ̀ lásọ tí ó bọ̀ ọ́lẹ̀ á tó ń bèlè pẹ́ranko kan ó gbé wọ̀ ní mo sọ fún mi o. sọ ti gbọ́ báyìí ẹ wà àánú ìyá ni ń ṣe mí. àánú àánú ìyá wa ni ń ṣe mí. ìyá yín èwo. ìyá àgbà. ó ti rọ́wọ́ mi báyìí ó ti rọ́wọ́ mi mọ́júmọ́ yìí sà. Ah. Eh, ok wọn náà kó fóònù lórí. fóònù hmm. android ti ń lò ó ti di taná sọ́bẹ̀ mọ́ lọ. ṣé fóònù ló change mọ́ ẹ lọ́wọ́ báyìí. fóònù ó tiẹ̀ fóònù wọn kó fóònù lórí. wọn kó fóònù lọ. ó sì yẹ kó rí nù. ṣe ti ó kọ̀ǹfàmù àánú rẹ yìí ṣe. tẹ̀sùbà ẹ̀yọ̀ kan pé ọmọ ah. kan ni kì í ṣe gbogbo ọgọ́rùn-ún ọ̀ka tí mò ń fi ọwọ́ sà wedding ring ló pè. torí ọ̀fẹ́ ka newsman ṣe láàárọ̀ làwọn eh. ajá àbálẹ̀ lọ́mọ kan. ẹ eh, bó ṣe dáná nù àmì mi sámẹ̀ pé wedding ring kọ́ ni tí mò ń fi ọwọ́ tọ̀ mọ́ rí o. ọlọ́run sá alájí tọwọ́ kan kò tí. àfa ọ̀rọ̀ yà bí mi. ó jù bẹ́ẹ̀ lọ sà fóònù táwọn ṣe lórí ọ̀rọ̀ ìmáàmù bíi náà. Ah, ó tó bẹ́ẹ̀ ló ń tà fi ń jẹun nígboro nìyẹn fóònù tá a ń ṣe gbogbo everything ló tún sàṣìmí tí fi mú lọ. <laughs> sí wàhálà. ohun ojú rí ẹnu wò lè ròyìn ohun ojú rí ẹnu wò lè sọ orí ló yọ mí orí ló yọ mí. lọ́ọ́bẹ̀ wà èdè má wàá bèmí lọ́ọ́bẹ̀ wà èdè. orí ẹni là bá bọ́ wa. ẹ kálẹ̀ ẹ kú dédé àsìkò yìí. lẹ́dà mi orí o. ẹ kú sí mi ọmọkùnrin ọmọ ń bẹ wà èdè lóòótọ́ ọ̀dà jọ ìwọ náà jọ kó máa fọdọ́kùnrin ẹ ìwọ náà forókùnrin ẹ máa fi rìn tẹ́lẹ̀. akọ ọdún akú ìyèdùn ọba òkè ajé àṣẹ púpọ̀ rẹ̀ lókè èèpẹ̀. orí adé tó gẹṣin lẹ ló kọrin mú mọ ojú ẹni máa láre tó àríyànnú ayé ò fẹ́ ní fọ̀rọ̀ ayé ayé o wọ́n fẹ́ kí ijó àjùmọ̀jò di ijó ẹnìkan ṣó bó la bá tiẹ̀ ti bẹ̀rẹ̀. òní làbọ̀ ayé já ọdún. èwo ni ò tọ́pẹ́ èwo ni ò ṣe ọpẹ́. mo forí lu ìlọpẹ o. èwo ni ká sọ ń bẹ̀. orin ló. ṣètò gbólógbò ọdún tá a lò tán. orin ló bá mi ṣe. àbí ti ìṣẹ̀mí tí ọba òkè fi ta wa lọ́rẹ. orin ló yọ. àbí ìwà láàyè wa. ṣé ti jíjẹ ni àbí ti mímu. tìrìn àjò tá à ń lọ tá a sì ń bọ̀ láyọ̀ ni. orin pàáhé lọ́tún pàáhé lọ́sì tọ́ba òkè sì ń kó wa yọ ṣé ìyẹn ni ò tọ́pẹ́ ṣé ìyẹn ni ò ṣe déédéé ọpẹ́ níbo ni ká ti bẹ̀rẹ̀ kálábà bì lànìká béèrè lọ́wọ́ ẹ̀ tí ò ní rí wí bẹ̀rù bá mọ núrò ẹ̀rù àdúpẹ́. Ah, ọpẹ́ ńlá ni. ṣe ee orí ló yọ mí orí ló yọ mí. olúwa mo dúpẹ́ o. ee orí ló bá mi ṣe. olúwa ò ṣe ò ṣe ò ṣe. iṣẹ́ táwọn gbà nìyẹn kémi ṣàmà tẹ̀síwájú o. ọlọ́run ayọ̀ bá mi ṣe. ohun tí mo rò wípé ó lè ti ṣe bàbá. mo mọ̀ wípé ìjọba kù àyànjú. ọ̀rọ̀ ayé mi dákun má gbàgbé mi o. E. adúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọpẹ́ iye olódùmarè tó dẹ́ ẹ̀mí gbogbo wa sí ẹ jẹ́ ká béèrè lọ́wọ́ gbogbo wa pé ta lè rí kan zero eight zero three two three two one zero five nine. èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan. ta lè rí kan o ẹ kalẹ o. èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan sẹ èmi lè rí kan. ẹ kalẹ ma o. ẹ kalẹ sa ọkùnrin tó ń sọrọ. Ah, ẹ kalẹ sa. orúkọ mi ni adéwálé olóríire láti ìjẹ̀bú òde. láti ìjẹ̀bú òde ẹ kalẹ bẹ́ẹ̀ni ẹ̀rí kan mìíràn. kílẹ̀ rí yín sà. a mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún ìdílé mi nínú ọdún yìí twenty twenty yẹn bí ìdí náà ṣe gbà tó àdúpẹ́ wípé ọlọ́run kó gbogbo wa yọ. olúwa èmi lè kan sẹ́ èmi lè kan hello ẹ kalẹ́ o. hello ẹ kalẹ́ sá. orúkọ yín níbo lẹ ti ń pè wá. bàbá ọlọ́run gbé fókọ rẹ o faith láti akínmọ̀rin ni o. faith láti akínmọ̀rin ẹ̀rí kan yín. bẹ́ẹ̀ ni bàbá ẹ̀rí gbọ́dọ̀ ọba tó já rí ọdún twenty twenty one pé gbogbo wàhálà tó ṣẹlẹ̀ lọ́dún tó kọjá mm. ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé a lọ láyọ̀ a bọ̀ láyọ̀ ẹ ẹ tó mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run. èmi lẹ́rí kan èmi lẹ́rí kan kan èmi lẹ́rí kan hello. èmi lẹ́rí kan èmi lẹ́rí kan. ẹ kalẹ́ o. èmi lẹ́rí kan èmi lẹ́rí kan. hello. hello. ẹ kalẹ́ o ẹ kalẹ́ o. orúkọ yín bọ̀lẹ̀ tí ń pè. orúkọ mi ni oníṣẹ́ aṣọ́mẹ́fún. láti bọ̀lẹ̀ tí ń pè. láti Ìlíṣàn ni o. láti Ìlíṣàn. èmi lè rí kàn kí lè rí yín o. mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé mo la twenty twenty gbà mo tún wọ twenty twenty one. ọpẹ́ gbogbo wa ni. èmi lè rí kan èmi lè rí kan. ọpẹ́ gbogbo wa ni. ọpẹ́ gbogbo ẹni tó bá wà láàyè. ọpẹ́ gbogbo wa ni. hello ẹ kalẹ́ o. ẹ kalẹ́ sa o. orúkọ yín. orúkọ mi ni orímọ̀gùn jẹ́ ọ̀làdàyọ̀ johnson. orímọ̀gùn jẹ́. bẹ́ẹ̀ni sà. ẹ̀rí kan yín. ẹ̀rí kan mi sà mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé ọlọ́run mú mi rí ọdún náírà tàlàfíà hmm. àti èmi àti ọmọ olùwàṣẹ. ọpẹ́ gbogbo wa ni bó ojú wa rí ọdún tuntun ọpẹ́ gbogbo wa ni. hello ẹ kalẹ́ o. hello. ẹyẹ mi ò tí ì láti bọ́ sọ́ọ̀bù. láti bus stop. bus stop ok. èmi náà tó èmi náà mo jẹ́ ìtọ́jú mo wọ tẹ́jú tẹ́jú wà ọ̀pọ̀ ló ti kú ti sàmì. Adupe, adúpẹ́ ọpẹ́ gbogbo wa ni ẹni bá wọnú ọdún tuntun ọpẹ́ gbogbo wa ni gbogbo àwa tí ojú wa rí tuntun ọpẹ́ gbogbo wa ni ẹ̀rí gbogbo wa ni. ẹ o a wà á tẹ́ pẹpẹ ètò fún ta lẹ́ òní. ẹ ní o ẹ ní rìn jọ tẹbi ń pọ̀ nà. ìgbà tí màmá yìí ń ṣe àlàyé ìrìn àjò tí wọ́n rìn fún mi ṣe ló dàbí ìgbà tí mò ń wo sinimá sinimá àgbéléwò a tún béèrè lọ́wọ́ wọn pé ṣé ẹ wo nínú fíìmù ni àbí bó lọ̀rọ̀ wọ́n ní àwọn gangan lọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ sí ó wá ṣòro gbàgbọ́ ó àwọn ààyè kan ṣùgbọ́n tí ò bá ń ṣe pé àwọn mọ̀lẹ́bí wọn tí wọ́n tẹ̀lé wọn wá tí àwọn náà ti di jànnàjànnà ah, ọmọ yín ò ní sọnù èèyàn yín ò ní sọnù o kéèyàn ó dágbére pé òun lọlé ọdún ilé ọdún làwọn fọkàn sí pé àwọn ń lọ tí wọ́n fi bára wọn ní ìkọjá Ghana ẹ̀yin náà ṣe hà láì wọ bàálù wọ́n bára wọn ní ìkọjá Ghana ìkọjá Ghana ha hmm. ẹ̀rí ńlá ni oore ọ̀fẹ́ Ọlọ́run ni níta ìfẹ́ gbọ́ lálẹ́ ìbí ìgbà èèyàn ń wo fíìmù ni ṣùgbọ́n ẹ jẹ́ kí n sáré polówó ọjà kan àbí méjì ká má bàa máa disturb ara wa. Adé mi, ẹ ti jẹun tán, ẹ tún mu omi àbí. Ìfẹ́ mi, kì í ṣe pé ń fẹ́ mu mi o, ṣùgbọ́n ẹrù ọ̀pọ̀lọpọ̀ omi tó gbòde kan yìí ló ń bà mí a jẹ́ wípé ẹ ti gbọ́ nípa omi alábùkún fún blessed water omi tó mọ́ lóló ni kò ní èrí rárá bẹ́ẹ̀ ni kò ní tèsí lẹ́nu wọ́n ń ṣe láyìíká tó mọ́ tónítóní pẹ̀lú irinṣẹ́ ìgbàlódé àjọ nafdac àti son tún ti fòǹtẹ̀lù eléyìí tó mú ìyàtọ̀ a omi blessed ní ọ̀nà tó bá ìgbà mu bíi table water sachet water àti dispensers fún àwọn iléeṣẹ́ ńláńlá àyè wà fún gbogbo ẹ̀yin oníbàárà wa láti ṣàbẹ̀wò sí èyíkéyìí iléeṣẹ́ wa tó wà ní plot six eight eight ọmọlẹ́fẹ̀ two ní ìlú èkó tèmítáyọ̀ ògúntadé street àjàká ní ìṣàgàm nọ́mbà ten ten Àdèyí avenue Old Bodija ní ìlú Ìbàdàn Bọ̀dé Mustapha avenue Ìdí-Ìṣin Ìbàdàn àti ẹ̀yìn Zenith G Hotel New Gbagi market Ìbàdàn zero eight zero three seven two zero zero two five five. ọ̀nà fún mi àgùyà ah, omi blessed water àmúdáfòtòló omi àmọ́lóló ọmọ ni ìní olúwa ọmọ ni ìyá ọmọ ni jẹ́ gbogbo òbí tó wá ń jàrọ̀kọ̀ ìbẹ̀rẹ̀ tó dúró déédéé sand beginning fáwọn ọmọ yín toddlers daycare and preschool ní kí wọ́n ti bá yín fẹsẹ̀ wọn lójú ọ̀nà at toddlers daycare and preschool prepare your child for a solid educational future established in a child-friendly environment with facilities that will make your child feel at home. Our caregivers and teachers and all members of our staff are dedicated, diligent, and hardworking, and our fee is affordable. Free for Kobale lórí àwọn ọmọ yín toddlers daycare and preschool ní kẹ́ ẹ gbé wọn lọ o ẹ kàn sí wọn lónìí ní number one ọba gulipe bypass liberty road òkè àdó ìbàdàn for inquiries please call zero eight one five two two two nine one five three or zero eight one three seven three zero seven zero seven five toddlers daycare and preschool we care like grandmas. ẹ̀yin tí ẹ ń wò wá lórí Facebook mo fẹ́ kẹ́ ẹ bá mi ṣíà ẹ̀ dáadáa káwọn èèyàn lè darapọ̀ mọ́ wa láti jẹ ìgbádùn ètò yìí lálẹ́ yìí. ẹnjìníà jọ má fojú màmá yìí hàn ọ́ má gbójú wọn sílẹ̀ o ẹ jẹ́ kí n tọrọ kí n tọrọ àforíjìn lọ́wọ́ àwọn tó ń wò wá wípé ó ṣeé ṣe ẹ mọ̀ rí wọn dáadáa a máa blọ̀ wọn kẹ̀kàn lè rí i pé. ẹni ọ̀rọ̀ ṣẹlẹ̀ sí gangan ló wà ń bí ẹ jẹ́ kí n kọ́kọ́ béèrè ọ̀rọ̀ lọ́wọ́ àbúrò wọn ni yín àbẹ́gbọ́n wọn àbúrò wọn ẹ̀yin ẹ súnmọ́ bí súnmọ́ bí. ẹnjìníà má gbójú tiwọn náà ọ̀dà báwọn ọ̀dà báwọn. ẹ pẹ̀lẹ́ mà. yes sir ẹ kalẹ́ sir. ẹ kú oríire. yes sir. ẹ kú ẹ̀yọ́ ọlọ́run ẹ̀yin kọ́ ló ṣẹlẹ̀ sí ṣùgbọ́n ẹni tí ṣẹ́rí ẹni tí bá ń torí èèyàn sá kiri ẹni tí wọ́n torí ẹ̀ sá kiri lè má mọ nǹkan tí èèyàn là kọjá lọ́pọ̀lọpọ̀ ọgbà ẹ ní ìrìn àjò yìí gba oríṣiríṣi nǹkan lọ́wọ́ yín lọ́wọ́ mọ̀lẹ́bí ẹni kódà orí ọ̀rọ̀ yìí ni màmá fẹ́ kúlé lórí àbí bẹ́ẹ̀ kọ́. bẹ́ẹ̀ ni sà orí ọ̀rọ̀ yìí ni ìyàwó kúlé ní twenty four. àwọn àwọn ìgbésẹ̀ wo lẹ gbé nígbà tẹ tẹ kọ́kọ́ ṣàkíyèsí wípé ẹ̀ẹ̀mà rẹ ni yín mọ̀. ẹ wo ìgbésẹ̀ tá a gbé pọ̀ torí wọn ń fi ìyá wa sílẹ̀ àwa wò títí pé a rí wọn ní gbogbo àsìkò tó yẹ ká rí wọn wọn ń pẹ́ tó báyìí torí wọ́n nífẹ̀ẹ́ ìyá wa púpọ̀ ìyá wa fapá dáńgbà yẹn ni àwọn ni mo dẹ̀ fi sílẹ̀ sílé ńgbà tèmi ń travel àwọn ló ṣì ń tọ́jú wọn january yẹn náà two thousand and six lèmi lọ sí àbújá làwọn náà wà nílé january to february ṣá àwọn náà padà sí sẹ́mi níbi tán láwọn ti ń ṣiṣẹ́ gbàtán dẹ̀ lógun kan kọ́kọ́ ṣẹlẹ̀ nígbà yẹn mo ní kán dúró kán jẹ́ kájọ máa lọ àbújá wọ́n ní àwọn jẹ àwọn kan lówó ráìsì kó mọ́ dàbí pé àwọn sá lọ àwọn ò fẹ́ sanwó yẹn wípé àwọn custom gba ọjà àwọn gbà yẹn ló fi padà lọ àtìgbà yẹn báyìí àpàdà gbúrò wọn mọ́. fún odidi ọdún bíi mẹ́ẹ̀ẹ́dógún. ah bẹ́ẹ̀ ni sà. Mm-hmm. lọ́jọ́ tí wọ́n ní wọ́n dé bí ọ̀sẹ̀ méjì sí ìsinyìí mo wà ní sáìdì bẹ̀rẹ̀ yẹn ni. láti ìgbà yẹn láti two thousand and six wọ́n ṣẹ̀ṣẹ̀ dé. <laughs> bí ọ̀sẹ̀ méjì. Hey àwọn àwọn ìrìn àjò wo lẹ rìn láti pé eh, kí wọ́n di rírì àbí ah. ìgbésẹ̀ wo lẹ gbé. Ah, eh, kò síbi tá a dé a lọ sẹ́kìtì ìdánwò wọ́n júwe ibì kan fún wa lẹ́kìtì tí wọ́n ti ń wo gíláàsì hmm. a lọ bẹ̀ a lọ lẹ olújì a lọ Oǹdó kò síbi tá a ti ẹ̀yà sí ìyá wa tó lálàpọ̀ òun rí ọmọ àwọn wọ́n inú géètì ka àwọn jọ wà ń bẹ́ẹ̀ àwọn àwọn wà ń bẹ̀ ni bàbá kan sọ fáwọn pé ìyá gbàdúrà dáadáa tẹ́lòmí ò wọlé tẹ́lòmí ò bá wọlé wọ́n á mú ọmọ rẹ̀ yìí o nígbà tó yá wọ́n ti àwọn síta nínú géètì yẹn wọ́n palẹ̀kùn dé ah. àmá nìyá àlá màmá nìyẹn aláwọn dẹ̀ máa ń ṣe ẹlá màmá máa ń ṣe. èmi sì ti gbọ́ ohun tó ṣẹlẹ̀ ní gbogbo ibi tá a dé kò ṣeé sọ ńgbà tá a délé. kí ni wọ́n ń sọ fún yín ní àwọn ibi tẹ́ ẹ ah, dé. wọ́n ò ní pé wọ́n ti bọ́ sọ́wọ́ ah. ni wọ́n ń sọ fún wa wọ́n gbaṣọ wọ́n gbowó lọ́wọ́ mi ní gbogbo ibi tí mò ń wá wọn dé kó tó di wípé wọ́n ní kí n máa lọ sí ìlú báyìí báyìí wípé ìlú la máa ra o. ìlú. wọ́n ní bàbá yìí e gbowó ànísan ju two hundred ìlú. wọ́n lóòótọ́ ló máa sọ fún wa wọ́n ní kí èèyàn kó mọ̀ ṣiṣẹ́ lábẹ́ òyìnbó wọ́n ní àkọ́kọ́ sọ pé òun lọ sílé náà bí ó bá tiẹ̀ padà ṣùgbọ́n ńgbà tá a dọ́dọ̀ bàbá ẹ̀ bàbá yìí ni ah ó lọ́mọbìnrin ó ló ti bọ́ sọ́wọ́ so bíyá wa bá ti rí wòlíì kan tó bá ń wá báyìí wá ní kán bá ń gbàdúrà sọmọ èmi ò ti mọ tẹ̀ wọ́n mọ́lẹ̀ èmi ti gbọ́ ohun tán ló ṣẹlẹ̀ hmm. èmi ò mọ ní ẹ mọ sọ pé ẹ nǹkan kan ẹ mọ sọ pé ẹ nǹkan kan ìgbà tá ẹni kan máa bọ̀ lánàá àìsàn sáré lọ dá ayò wọn ni gbogbo ẹ ti funfun hmm. ayọ̀ yìí pọ̀ mò ń gbéra dálé àfi béèyàn bá ya wèrè kò ní mọ gbogbo èrò tí wọn wà lára ń dìbẹ̀ pélé mi lórí hmm. kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ mo bá ṣàlàyé Ah, mo ń ṣàlàyé fún wọn ni hmm. mo ń ṣàlàyé fún wọn ni ayọ̀ ìkọjá bẹ́ẹ̀ ẹ̀yin ni wọ́n bí tẹ̀lé wọn àbí wọ́n ti bí ẹnìkan ẹ̀yin lẹ jẹ́ bí ìkẹta sí wọn bẹ́ẹ̀ ni sà ìyá ló pa wá pọ̀ ọ̀tọ̀ hmm. ni bàbá wọn. ẹnu oníkànlá ti gbọ́ pọ̀n ah. ẹ̀ka lẹ́mà. ẹ̀ka lẹ́sà. ẹ̀kún ọ̀rìn náà ẹ ṣeun sá. ṣe ní ìtí ẹ̀ wá mọbi tí àbá ti bẹ̀rẹ̀ èmi ti gbọ́ gbogbo ń tẹ́ ẹ sọ ṣùgbọ́n ṣe rí ẹni tí ẹni tí ò bá rò jinlẹ̀ àwọn nǹkan kan wà nú àwọn ìrìn àjò yẹn tí èèyàn máa béèrè ìbéèrè ṣùgbọ́n ọlọ́run ò ní jẹ́ ká ràrìn rà á àní kó sọ́wọ́ ẹni tó bá kàn ló mọ̀ ẹni tó rìnrìn àjò ló mọ irú ìrìn àjò tó ń mọ̀ tó ń rìn àwọn èèyàn tí wọ́n ń káàkiri nílé gan wọn mọ bí ẹ wà wọn mọ ntẹ ńlá kọjá ṣùgbọ́n ẹ̀yin lẹ lè ṣàlàyé ní kíkún ntẹ là kọjá ìyìn tójú yín rí ẹ ní ìlú tí ẹ padà lọ ọmọ kọjá Ghana bẹ́ẹ̀ni sá láì sí pé wọ́n fẹ́ yín lọ sọ́hùn. ara o. ẹ̀dá ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ báyìí bó o ló ṣe ṣẹlẹ̀ kí ni tẹ́ ẹ kọjá. Okay ńbo ló ti wáá já sọpẹ́ bó o lẹ ṣe yọnu ewu yìí. ẹ ṣe é sà ẹ mà ní rárìn rá o gbogbo èèyàn àmín ẹ ní rárìn fẹsẹ̀ sí o ẹ ní ṣìrìn lọ́jọ́ gbogbo nígbà gbogbo tọmọtọmọ tẹbi tara àmín ó ṣẹlẹ̀ wípé bí mo ṣe lọ sí sẹ́mi ní two thousand and six mo ń ṣiṣẹ́ ọkọ mi ṣe aláìsí náà ẹni lọrin lẹ ń gbé tẹ́lẹ̀ ẹni lọrin là ń gbé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ẹni ń gbé ọkọ yín ṣe aláìsí ọkọ mi wá ṣe aláìsí tá a lọ sí wọn tí mo jáde òpó wọn àforí lé sẹ́mi pé kí n lọ ṣiṣẹ́. láti lè ṣà. bẹ́ẹ̀ ni sà kí n lọ ṣiṣẹ́ láti tọ́jú màámi àtàwọn ọmọ mi. wọ́n lè fẹ́ràn ìyá yín púpọ̀. mo fẹ́ràn ma mo fẹ́ràn màámi tó jẹ́ pé ó kọjá bẹ́ẹ̀ mi ì lè fi màámi ṣeré hmm. láti bí síbẹ̀ yẹn so ọ̀rọ̀ wọn ṣáà ń jẹ mí lógún mo ṣáà lọ sí sẹ́mi lọ ṣiṣẹ́. iṣẹ́ kí lẹ̀ ń ṣe ń sẹ̀mẹ̀. mo ń ṣe fàyàwọ́ nígbà kan ìgbà tó yá mo yí sí oúnjẹ ohun tó ń jẹ fáwọn kọ́sítọ́ọ̀mù so àwọn kọ́sítọ́ọ̀mù yẹn ló fún mi ní sweet pepper ló fún mi ní alias yẹn. ok ó wá ṣẹlẹ̀ pé ìgbà tí mo wá ń bọ̀ nílé ní December December. so àwọn kọ́sítọ́ọ̀mù yẹn mọ̀ yín dáadáa. ah bẹ́ẹ̀ ni mo wo. sweet so, pepper bẹ́ẹ̀ ni sà àwọn ló fún mi ní alias yẹn so mo wá ń bọ̀ nílé láti wá bá àwọn èèyàn mi ṣe Christmas Christmas kù ọjọ́ mẹ́jọ. ní two thousand and six. bẹ́ẹ̀ ni sà. lẹ́yìn wá ṣẹ̀ṣẹ̀ dé. bẹ́ẹ̀ ni sà. ah ni mo wá ń bọ̀. ẹ ń bọ̀ ẹ ń lọ lẹ́ṣà mo ń bọ̀ láti sẹ̀mẹ̀ mo ń lọ lẹ́ṣà. ẹ fẹ́ lọ bá màmá yín sọdún ẹ ń lọlé ọdún láti sẹ̀mẹ̀. bẹ́ẹ̀ni mo ti wá wọ mọ́tò láti sẹ̀mẹ̀ mo ra oríṣiríṣi nǹkan dání gbogbo àwọn àjọ tí mò ń dání mo gbà mo wá fi owó yẹn pọ̀ mo fẹ́ lò fún màmí àtàwọn ọmọ mi so mo wá fi owó yẹn mo wá fi ṣe pampers. ẹ ẹ fi ha gbogbo bíi ojú ara nǹkan kan. bẹ́ẹ̀ni so mo wá ra àwọn oríṣiríṣi jewelries àwọn aago kan wọ́n ń pè ní citizen ó dẹ̀ cheap lọ́nà ibi tá a ti máa ń rà mo rà tó pọ̀ tó jẹ́ pé béèyàn bá fẹ́ rà ní èkó nkankan yẹn ó ti ná seventy thousand kò tí ì ríra so mo rà tó pọ̀ àtàwọn jewelries nǹkan oríṣiríṣi tí mo lè ta tí n bá délé àti bẹ́ẹ̀ ni sà àtàwọn tí mo lè fi tọrẹ náà fáwọn èèyàn mi mo ṣàrà gbogbo ẹ̀ pọ̀ mo kó sínú báàgì kan. so mo fowó àtọmọdé àwọn kan ń béèrè wípé kí ló dé tí fọ́tò yín ò clear àfẹ́ fojú wọn hàn a ṣe bẹ́ẹ̀ ni ẹ máa bọ́rọ̀ yín bọ̀. yes sir so mo wá mo sí ọbẹ̀ kan lọ́jọ́ yẹn tó kàn á ah, mo wá ní tí n bá délé màá kọ́kọ́ gúnyán fún màmí náà ọbẹ̀ yẹn kódà mo sè tó pọ̀ tí mo dín oríṣiríṣi ẹran ló wà ń bẹ tí mo dá sí kúlà kúlà yẹn dẹ̀ kún mo dá sí kúlà ńlá ó dẹ̀ fẹ́ kún so àwọn nǹkan tí mo fẹ́ ta nǹkan kan náà mo ṣàkó wọn dání mọ́tò tí mo wá wọ̀ láti sẹ̀mẹ̀ mo wọ̀ kan láti sẹ̀mẹ̀ dé mile two mo wá wọ ìmíì láti mile two dé Òṣòdì èyí tí mo wá wọ̀ láti Òṣòdì hmm. tí mo fẹ́ wọ̀ dé Iléṣà ibẹ̀ ni ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀ hmm. so bá ṣe wọ mọ́tò yẹn àwọn sójà méjì wà nù mọ́tò yìí ìkan wà níwájú ìtàn wọṣọ sójà so ìkan wà níwájú ìkan wà ní àárín èmi dẹ̀ wà ní ẹ̀yìn ó wá jòkó sí ibi iwájú mi bá síìtì tó wà níwájú mi so bá ṣe ń lọ nìyẹn ìgbà tá a dé ìkọjá àṣàkọjá Ìbàdàn ẹ ti kọjá àbàdàn bẹ́ẹ̀ni sà ẹ ti mórí lọ́nà iléṣà lọ bẹ́ẹ̀ni ni mo wá ń gbọ́ driver park driver park i say park ah driver bá mo bá wò yànyànyàn pé kí ló ń ṣẹlẹ̀ gan driver ṣá park ìgbà tó wá park tán pọ́wọ́pọ́ wá wò pé kí ló ṣẹlẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n ti yọ àwọn sójà méjì wọ́n ti yọ ìbọn jáde wọ́n ní everybody ó yá cooperate ah ǹjẹ́ kí ló ń jẹ́ cooperate gbogbo wa mo tẹ̀ ti ṣe gbogbo ara mi kìkì ẹ ti ṣe gáàsì ara bẹ́ẹ̀ ni sà torí mo ń gbọ̀n nítorí tọrùn pé kí ló ṣẹlẹ̀ yìí ṣé pé ibi báyìí lọ́tà mi fẹ́ pẹ̀lú ayé parí ayé sí báyìí mo ṣàrò gbogbo ẹ̀ ló bá ní everybody cooperate <laughs> owó tó wà ní. tẹ́ ẹ fi ṣe pampers yìí ah, tí mo fi ṣe pampers hmm. kí àní mo fà yọ ẹ fà yọ mo fà yọ mo bá gbé e lẹ̀. ẹ̀yin lẹ ní ẹgbà. ẹgbà <laughs> mo ti jù ú lẹ̀ àwọn tó kù náà torí wọ́n ní ká dojú bolẹ̀ àti dojú bolẹ̀ wọ́n ti gbé kinní sí wa létí wọn bá ẹni tó bá nídìí ẹ̀mí ẹ̀ bóyá ẹ̀mí tó bá ṣe pé ẹ̀mí yín lẹ nídìí àbí property tí ẹ gbé dání lẹ bá nídìí ẹ fọwọ́ mú kan nú méjèèjì mo ti kó gbogbo nǹkan tí mo kó dání mo ti kó lẹ̀ fún wọn báàgì mi fúnra wọn náà táwọ́ sí tán gbé so àṣà wa ń bẹ wọ́n gba gbogbo nǹkan tí oníkálukú gbé dání èrò ọkàn wa ni wípé wọ́n ṣe gbà yẹn eh. pé wọ́n á fi wá sílẹ̀ oníkálukú àmọ́ bá kádàrá ẹ lọ hmm. àṣà àṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ìrìn àjò ni tá a mọ̀ so ńgbà tán ṣe yẹn wọ́n wá ní kí tán gba gbogbo nǹkan yẹn tán wọ́n wá ní kí dírẹ́fà yẹn kó u-turn padà sọ́nà èkó bó ṣe u-turn padà nìyẹn bó ṣe ń lọ báyìí ibi tá a rí mọ nìyẹn. ẹ rántí nǹkan kan mọ́ ìgbà tí wọ́n ti ra yín yè àwọn tó wọṣọ sójà yẹn náà ẹjọ padà ni. àjọ bẹ́ẹ̀ ni wọ́n wà ní mọ́tò yẹn àwọn náà náà gbé ìbọn sí wọn. bí ọkọ̀ elérò mélòó. eighteen passenger ni. eighteen passenger ó sì kún. ó kún. káì. bẹ́ẹ̀ ni olóyún wà nù wa ọmọ ọwọ́ wà ń bẹ̀ ọmọ ìrìnsẹ̀ wà ń bẹ̀ àtọkùnrin àtobìnrin lájọ wà ń bẹ̀ so àwa mọ̀ nǹkan kan mọ́ títí tán ṣàfihàn wá dé Ghana. Ghana. ìgbà tá a wá kọjá a kọjá Ghana àṣàwà débi géètì kan nígbà débi géètì yẹn wọ́n pààkì wá wọ́n pààkì wá síbẹ̀ lọ́pọ̀lọ́ wa tó wá sí wa lójú wa tó wà lápẹ́ mo wá rò pé mo ní bólẹ̀ ní àwà ìkẹ́ ọkùtọ̀ níbi tí mò ń lọ Iléṣà ni mo ní mò ń lọ ìwọ ọlọ́run kí ló wá gbé mi débi báyìí mo ṣáà ń ro bẹ́ẹ̀ mo ṣáà sunkún. ẹ̀yin gan ò lè mọ iye ọjọ́ tẹ́ ẹ lò mm. lọ́nà. ah níbo ẹṣẹ́ ni tí ò mọ nǹkan tó ń ṣe tí ò mọ ibi tó wà mọ́ so wọ́n ṣàṣì géètì yẹn wọ́n bá wà wá wọlé wọ́n ṣe wá wà wá wọlé tán ni àwa rí ma ìyá kan ìyá yẹn ràpàtà báyìí ní ìyá yẹn rí tó sanra ó jòkó lórí odó orí odó ló jòkó sí orí òjòkó dógbó báyìí lọ wọ́n wá wọ́n wá tò wá sí iwájú ìyá yẹn wọ́n tò wá àtọkùnrin àtobìnrin tọmọdé tàgbà tó lóyún àti gbogbo wọ́n ṣá tò wa gbà tí wọ́n tò wa wọ́n wá ní akọ̀wé kan wọ́n wá ní kó lọ gbé ìwé wa ìwé tó ń kọ orúkọ àwọn èèyàn sí ìyẹn wá gbé ìwé. ìwé wọbẹ ẹ ẹ ẹ bá àwọn èèyàn ń bẹ. a bá àwọn èèyàn ń bẹ rẹpẹtẹ àwọn tá a tẹ bá ń bẹ kì í ṣe kékeré kódà béèyàn bá ń kà ó ju three hundred lọ. tẹ ẹ bá ń bẹ tó jẹ́ pé wọ́n kó wọn wá náà ni. bẹ́ẹ̀ni wọ́n kó wọn wá náà ni wọ́n dẹ̀ ní oríṣiríṣi mọ́tò tán fi tán fi ń kọ́ àwọn èèyàn. Ah. kọ́lọ̀ má jẹ́ àṣeyìn so oríṣiríṣi ọkọ̀ wọn ló wà nígboro. oríṣiríṣi ọkọ̀ wọn ló wà níbẹ̀ wọ́n ní bọ́ọ̀sì wọ́n ní káà oríṣiríṣi tán fi ń gbé àwọn èèyàn so wọ́n wá tó wá síwájú ìyá yìí wọ́n wá akọ̀wé wọ́n wá ń béèrè orúkọ wọ́n ṣe ń béèrè orúkọ náà ń kọ sílẹ̀ so gbà tí ó kù díẹ̀ kan dọ́dọ̀ mi ẹ̀mí kan wá tọ̀ mí wá ẹ̀mí yẹn wá ní pé tọ́ bá ti béèrè orúkọ ẹ̀ sọ pé Táíwò lórúkọ ẹ o tó bá ti béèrè orúkọ ìyá ẹ sọ pé Sẹ̀kínátù nìyá hmm. ẹ ń jẹ́ o mo ní tó ẹ̀mí yẹn sọ sí yín lọ́kàn rẹ̀ pé kẹ́ ẹ má dárúkọ yín gangan. ó sọ sí mi létí tí mo gbọ́ báyìí hmm. pé kí n sọ pé Táíwò lórúkọ mi tọ́ bá sì di gbèrúkọ ìyá mi kí n sọ pé Sẹ̀kínátù ni. orúkọ èèyàn àtorúkọ ìyá ẹ̀ ni wọ́n ń béèrè. bẹ́ẹ̀ ni òun ni wọ́n ń béèrè so gbà tán dọ́dọ̀ mi tán ní kí lorúkọ mi mo ní Táíwò ni mo ń jẹ́ kí lorúkọ ìyá mi mo ní sẹ̀kínọ́tù níyà mi ń jẹ́ wọ́n bá kọ sílẹ̀ ìgbà tán kọ sílẹ̀ so ìgbà tó di ọjọ́ kejì tí wọ́n tún tò wá síbẹ̀ tán bá ti béèrè orúkọ báyìí tán bá ti dá orúkọ tán bá ti lọ béèrè wọ́n á wọlé lọ wọ́n á pe orúkọ tán bá ti pe ẹni yẹn jáde wọ́n á wá múwèé yẹn lọ sínú ilé wọ́n á dàbí ìgbà tán lọ béèrè nǹkan kan tán bá ti lọ béèrè nǹkan yẹn wọ́n á wá mú ẹni yẹn lọ ibi tán ti fẹ́ yanjú ẹ̀ ah tán bá ti yanjú ẹ̀ sẹ́rí ibi tán tó wá sí yẹn yàrá kan dojúkọ wá níbi tí wọ́n tó wá sí yẹn yàrá yẹn náà ti máa ń pa àwọn èèyàn tán bá ti béèrè orúkọ tán bá ti lọ béèrè ẹlẹ́dàá gbogbo ẹ̀ báyìí tán bá ti èèyàn tán bá ti kì mọ́lẹ̀ báyìí wọ́n bá ti ṣílẹ̀kùn yẹn pìrì báyìí ẹ̀rì mọ́ ṣe ń dùn wọn lọ́rùn bí ẹni du ẹran ah. bẹ́ẹ̀ gẹ́gẹ́ náà máa ń ṣe ṣe wá rí ìyá yìí tó rí ẹ̀rú gudugbẹ́ yìí gódógbó yìí orí tán bá ti gé báyìí tán bá ti dú báyìí ẹ̀já ṣe ṣọ̀rọ̀ báyìí tẹ́ máa wò báyìí ṣọ̀rọ̀ tó bá ṣe báyìí wọ́n wá gbé e fún yáyẹn ni pẹ̀lú ìkúnlẹ̀ yáyẹn á gbé orí yẹn sẹ́nu báyìí ah. á fa ẹ̀jẹ̀ yẹn fe tó bá ti wá fà á kàn ju orí yẹn sẹ́gbẹ́ kan bí orí ẹja tí èèyàn kàn gbé kó tó kàn jù nù bẹ́ẹ̀ ló ṣe máa ju orí yẹn sẹ́gbẹ́ kan. Hmm. so wọ́n bá ti wá ń tò wá bẹ́ẹ̀ yẹn lójoojúmọ́ bọ́n ṣe máa ń tò wá nìyẹn ìyàlẹ́nu ọlọ́run tí mo wá rí ni wípé tọ́n bá tó bá ti wá ku èèyàn mẹ́fà sí méje sí mẹ́jọ kó kàn mí màá wá rí ọwọ́ kan ọwọ́ yẹn ó bá fà mí kúrò níbi tí mo wà á wá lọ tòmí á fà yín kúrò lórí ìlà lórí ìlà yín tí mo wà yẹn á wá lọ tòmí sẹ́yìn pátápátá pátápátá hmm. ọwọ́ lásán ni mo máa rí mi ò ní rẹ́ni tó lọ́wọ́ sá o á hmm. wá lọ tòmí sẹ́yìn pátápátá títí tán fi wá ṣe nǹkan yẹn tán. tọ́lá bá wá máa pè wọ́n pè wọ́n pè wọ́n pè wọ́n kò ní kàn mí kò ní kàn yín bẹ́ẹ̀ ni sà wọ́n bá tún kó mi kó wa lọ sí kó mi padà sí ibi tá ń kó wa sí so wọ́n ṣàṣe ń ṣe nìyẹn lójoojúmọ́ mo wá lò tó nǹkan bíi oṣù méjì níbẹ̀ nígbà tó wá ká wọn lára wọn wá ní kí n wá wọn wá lọ bá wọn náà wá ní ìyá yìí ṣé oníṣàngó ni ẹ ni àbí ọlọ́ya àbí inú igi ti jáde wá ah mo ní mi ń ṣe oníṣàngó o mi ì dẹ́ ṣe ọlọ́ya mi ò dẹ̀ jáde láti inú igi mo ní kankan tí mo mọ̀ ni pé Jésù Kristi àpáta ayérayé ọwọ́ ẹ̀ náà ti tọrọ mi òun dẹ̀ ni mo ní ní ìkáwọ́ òun ni ẹbí mi òun ni ará mi òun dẹ̀ ni mo gbẹ́kẹ̀lé àpáta ayérayé ọlọ́run ìsádi. ń gbẹ̀ wá ń kí ọlọ́run lọ́wọ́. tí mo bá wá bẹ̀rẹ̀ sí kí ọlọ́run báyìí. inú abúlé ah, ara wa ran bọ́ǹbù lọ́wọ́ ojú wa wá pọ́n ṣẹṣẹṣẹṣẹṣẹṣẹ àwọn tó ń gún ọṣẹ yẹn tó ń gún èèyàn papọ̀ mọ́ gún ọmọ tuntun papọ̀ mọ́ ṣẹ wọ́n á kàn ju odó yẹn sẹ́gbẹ́ kan ni wọ́n kó ìfọ́tí ibòmí tó jẹ́ pé ah ojú mi a máa ṣàánú báyìí wàràwà. ẹni wọ́n ń gún ọṣẹ. bẹ́ẹ̀ ni ìbáwo. sẹ́rí bọ́n ṣe máa ń gún ọṣẹ yẹn odó náà ti máa ń gún ọṣẹ yẹn àwọn olóyún tán bá ti ah. tí àsìkò wọn bá ti tó tán bá ti bí ọmọ yẹn báyìí pẹ̀lú placenta pẹ̀lú ẹ̀jẹ̀ tán máa gbé ọmọ yẹn tán máa jù sínú odó yẹn tán máa gún papọ̀ mọ́ ọṣẹ yẹn tán bá ti gún nǹkan ọkùnrin náà wọ́n máa fa wọn jù síbẹ̀ hmm. bóyá ojú náà fẹ́ mí sí mọ́ ni bóyá ọyàn obìnrin ni wàá ṣàgùn gbogbo ẹ̀ papọ̀ síbẹ̀ pẹ̀lú ọṣẹ ọmọ yẹn máa ké títí títí tó máa fi kún ah, tán. ẹ láwọn èèyàn gidi àwọn èèyàn ńláńlá ló ah, wá ń rajà. bẹ́ẹ̀ ni sà. irú ọjà wo. ọjà tán wá rà ní ọṣẹ yẹn ọṣẹ tán ti gún ọmọ tuntun mọ́ yẹn tán ti gún páàtì èèyàn mọ́ lóríṣiríṣi yẹn òun náà máa wọ́n ní àwọn pléètì kan kólóbó kólóbó báyìí tán máa ń bu ọṣẹ yẹn sí àwọn tó bá tó fẹ́ ra páàtì èèyàn bóyá ojú náà fẹ́ rà ní òṣèré ojú wa yìí àṣọdé bíi báyìí nígbà tí mo dáhùn ni mo rí ojú tó wọnú yìí ojú ìtóbi tó ṣe pé tán bá yọ báyìí wọ́n máa ń ta ojú yẹn lọ́tọ̀ tán bá fẹ́ gun mọ́ṣẹ́ wọ́n á fi gun mọ́ṣẹ́ ẹni tó bá fẹ́ ra ojú ẹni ó bá fẹ́ ra ọyàn ẹni pàtì tó ṣàwà lára èèyàn ẹni tó bá tán bá ti fẹ́ rà báyìí wọ́n máa kó papọ̀ mọ́ <sighs> kínní ọṣẹ yìí. ààbò ọlọ́run á máa dájú lórí gbogbo wa o àní ràrìn kẹsẹ̀ sí hmm, ẹni tá a dágbére fún òní mọ bí a lọ hmm, eléyìí lágbára o. ẹnìkan béèrè lẹ́ẹ̀kan ó ní ṣé sánmọ̀ sì wà ń bẹ̀ sánmọ̀ wà ń bẹ̀. bẹ́ẹ̀ni sàwọn wọn tún ní àjàalẹ̀ wọn ní òkè wọn tún ní àjàalẹ̀ ọjọ́ kejì tí mo dé bẹ́ẹ̀ báyìí náà kó wa lọ sí àjàalẹ̀ step wà ń bẹ̀ ṣẹ́rí téèyàn bá wọ step báyìí ah, ìmíyàn á tún gbórí sókè níbi step yẹn ẹ̀ tún èèyàn á tún gùn yẹn téèyàn bá tún fẹ́ gun dókè èèyàn á tún rí mi tó tún á kọrí sísàlẹ̀ ẹ̀ tún gùn yẹn mi á tún kọrí sókè kò sẹ́ni kan tó lè rìn bẹ̀ yẹn já nígbà tí wọ́n kó mi tán kó wá débẹ̀ ní ọjọ́ kejì tí a débẹ̀ wọ́n kó wa ní nǹkan bíi six o'clock láàárọ̀ so gbàtà débẹ̀ a rí àwọn oríṣiríṣi èèyàn tán ti so mọ́lẹ̀ wọ́n ṣe máa ń so ẹran mọ́lẹ̀ nìyẹn ṣé iná fi máa ń so wọ́n mọ́lẹ̀ wọ́n á so wọ́n lẹ́sẹ̀ wọ́n á so wọ́n lọ́wọ́ wọ́n á wá so wọ́n mọ́lẹ̀ wọ́n á fi ṣéènì sí wọn lọ́rùn wọ́n á so wọ́n mọ́lẹ̀ lóríṣiríṣi ìgbà tá a débẹ̀ àwọn tá a jọ tọ́jú kó wa lọ síbẹ̀ wọ́n á mú wọn wọnú yàrá kan lọ wọ́n bá ti mú wọn wọnú yàrá yẹn so tó yẹ ó bá ṣe pé pípa náà lọ̀rọ̀ wọn já sí wọ́n á mú jáde ibi tó ti ń pààyàn náà wà ń bẹ nísàlẹ̀ gbogbo ohun tó wà lókè náà ló wà ń bẹ so tán bá ti mú wọn lọ síbẹ̀ wọ́n á pa wọn ṣùgbọ́n èmi wọ́n á ṣàmà tán bá ti mú mi débì kan wọ́n á ní kí n dúró wọ́n á wọnú yàrá lọ mi ìmọ̀ tán lọ ń ṣe nínú yàrá yẹn tán bá tún jáde wọ́n á tún mú mi lọ sínú yàrá síbi yàrá mi wọ́n á tún ní kí n dúró wọ́n á tún wọnú yàrá lọ tó bá yá wọ́n á tún jáde wọ́n á ní kí n tẹ̀lé àwọn mo ṣáà ń tẹ̀lé wọn káàkiri wọ́n ṣáà ń wọnú yàrá wọnú yàrá káàkiri wọn ṣáà ọlọ́run ṣáà fún wọn ṣe lọ́rọ̀ kúkúrú so gbà tó di six o'clock ìrọ̀lẹ́ gbogbo àwọn tó yọ wá látòkè wọ́n ti yanjú wọn bí wọ́n ṣe máa yanjú wọn àwọn tó fẹ́ so mọ́lẹ̀ wọ́n ti so wọ́n mọ́lẹ̀ ó wá ku èmi nìkan wọ́n wá ń sọ fún mi wípé àwọn òkúkú mọrú èèyàn tó jẹ́ ṣèbí bó o bá ṣe é lò wà àwọn akọ̀hún àwọn akọ̀hún pa ẹ́ dànù ni kò sí nǹkan kan tó fẹ́ ṣe sí ṣe bó ti mọ̀ pé ò lè jáde mọ́ yòókù ní sọ̀rọ̀ wọ́n wá fìbínú tarí mi lu eh, stẹ́ẹ̀pù yẹn bí tí n bá ṣe báyìí màá tún dìde wọ́n ṣáà wọ́n ṣàmú tó mú mi lọ sí. ẹ sì wà ń bẹ̀ fún bí ọdún mẹ́ẹ̀ẹ́dógún. bẹ́ẹ̀ ni sà. kábíyèsí ọlọ́run. ṣé nígbà tẹ́ wà ń bẹ̀ wọ́n wọ́n fọwọ́ kàn yín bíi pé wọ́n fẹ́ bá yín lájọṣepọ̀. irọ́ rárá. irọ́ rárá mo tiẹ̀ ṣe yẹn rárá rárá ṣùgbọ́n ìyá. ẹni tí àwọn tó fẹ́ rajà tí wọ́n bá dé ní ọ̀yàyà tí wọ́n fi ń kíra wọn wọ́n á dìgbòlúra wọn. bẹ́ẹ̀ ni. wọ́n á fọ bí ìgbà tí àgbò méjì bá kàn. ẹ o wọ́n máa ṣe wọ́n máa ṣe yá yẹn báyìí wọ́n máa fún yá yẹn ní wọ́n máa kàn ń kẹ́sẹ̀ báyìí. wọ́n á fún yẹn <laughs> yẹn. wọ́n ṣà máa kàn ń kẹ́sẹ̀ báyìí wọ́n máa ṣà máa wọ́n ṣà máa yọ̀ mọ́ ṣe gbogbo ẹ̀ wọ́n ṣà máa kíṣe máa yọ̀ mọ́ máa ṣe gbogbo ẹ̀ títí títí tó bá yá wọ́n ṣà kúrò ọjà tán fẹ́ rà wọ́n lọ rà tán bá ti wá rà tán èmi tèmi wọ́n ṣà ṣe ọ̀yàyà bíi pé kí n tiẹ̀ rẹ́ni tó máa ṣàánú mi tọ́lọ́ máa rán sí mi láti pé kí n lè kúrò ń bẹ́ẹ̀ tán bá ti wá rajà báyìí màmá sáré sí wọn màmá kí wọn káàbọ̀ ẹ ra sà gbogbo ilé ńkọ́ àwọn èèyàn mi ńkọ́ kíní ńkọ́ kíní ńkọ́ so tán bá ti wá ra ntán fẹ́ rà tán bá ti ń lọ màmá sáré tẹ̀lé wọn pé ẹ ra dáàdì sá o ẹgbẹ́ wa kí n bá yín gbé sí ẹ̀yìn ibùtò bójóbìnrin náà ni tóbìnrin tọkùnrin náà ló ń wá síbẹ̀ láwọn èèyàn ńláńláńláńláńlá náà ń wá síbẹ̀ ẹgbẹ́ wa kí n bá yín gbé sí ẹ̀yìn ibùtò tíyà ìbá ti rí mi lọ́ọ̀kan báyìí ariwo yìí ó kọjá kékeré ló máa máa pariwo bó dẹ̀ ṣe tó yẹn bẹ́ẹ̀ lóhùn ẹ ṣe kẹ̀tó tó bá ń pariwo báyìí wọ́n á fẹ́ lè máa gbọ́ ní kínní wọ́n ní ẹ má jẹ́ kí ìyá burúkú yìí ó fọwọ́ kan o àmọ́ orí èèyàn tó jẹ́ o àti ẹ̀mẹ́ni tó ní tẹ̀ nìkan gbé wá gan pàpà sẹ́fù gbogbo bá a ṣe lọ ń pè iná ló ń dáhùn o àwọn òrírú èèyàn bíi eléyìí rí o gbogbo àtìgbà tó ti dé bíbà gbogbo nǹkan àwọn ló ti bàjẹ́ tán àwọn òréré kan jà àwọn kan ṣọ́ọ̀tì ni. ẹ dúró náà ṣé ìránṣẹ́ ọlọ́run nìyẹn ni. ìránṣẹ́ ọlọ́run ni mí sà. ẹ ní church mi ò ní ṣọ́ọ̀ṣì sà ṣùgbọ́n nǹkan tí mo ń ṣe fọlọ́run tọ́lọ́run pè mí sí ni pé kí n máa lu agogo gbàlà kiri kí n dẹ̀ máa kí n dẹ̀ máa ṣe ìwàásù. ẹ máa ń wàásù bẹ́ẹ̀ ni fáwọn èèyàn káàkiri ẹ máa ń lago kiri láràárọ̀ fi wàásù ìrere fún àwọn èèyàn. kò tiẹ̀ sígbà tí mi ò kì í lù ú ìgbà tẹ́mi bá ti tẹ́mi olúwa bá ti sọ pé gbéra lọ sọ́ọ̀jù bíi báyìí náà ni mo máa gbé tí mo máa bẹ̀rẹ̀ sí ìlú káàkiri màá dẹ̀ máa preach fáwọn èèyàn káàkiri. Hmm ìjọ christ Apostolic Church CAC òkè àlàáfíà lòyọ́là olókè lóríṣẹ́ ti gbé ìpàdé ẹ̀gbọ́n lọ́jọ́ márùn kalẹ̀ tí yóò mi gbogbo ayé títì tì. Àkòrí ìpàdé ẹ wá mi ẹ̀yin ó sì yè òmí ọ̀rẹ́ wa. Jẹ́kẹ́jọ gbọ́ Ọlọ́run nínú ìpàdé ẹ̀gbọ́n lọ́jọ́ márùn yìí kí o lè bá rí iyè lórí ọkọ lórí ọmọ lórí aya pẹ̀lú gbogbo ìdáwọ́lé rẹ lọ́dún tuntun. Bẹ̀rẹ̀ láti ọjọ́ kẹrin oṣù yìí títí di ọjọ́ kẹjọ oṣù kínní ọdún tá a wà yìí ẹ̀ẹ̀mẹ́ta nípàdé ẹ̀gbọ́n ọmọ wáyé lọ́jọ́ ojúmọ́ fún ọjọ́ márùn-ún. Aago mẹ́sàn-án sí aago méjìlá ọ̀sán aago méjìlá sí aago mẹ́ta aago mẹ́ta sí aago mẹ́fà ìrọ̀lẹ́ lójoojúmọ́ máa bọ̀ wá pàdé àwọn ìránṣẹ́ ọlọ́run bíi pásítọ̀ eré òjò CAC president àtàwọn bàbá bàbá pásítọ̀ ọ̀nàgùwà àti pásítọ̀ gúnrìndé akọ̀yà nàjíà ẹlẹ́rùmọ̀kẹ́ ẹgbẹ́dánikọ̀wọ̀ tí ẹ bá ti dé yànàjíà ẹlẹ́rùmọ̀kẹ́ ẹ béèrè CAC òkè ìléríṣẹ́ máa gbé gbogbo òṣòro rẹ bọ jésù oníṣẹ́ ìyanu ń dúró dì ọ́ ládùn tuntun ọ̀rọ̀ rẹ ò ṣe lórúkọ jésù. ọmọ ni olúwa. ọmọ ni ìní olúwa ọmọ ni ìyá ọmọ ni jẹ́ gbogbo òbí tó wá ń dàrọ́kọ ìbẹ̀rẹ̀ tó dúró déédéé sand beginning fáwọn ọmọ yín toddlers daycare and preschool ní kí wọ́n ti bá yín fẹsẹ̀ wọn ọ̀nà at toddlers daycare and preschool prepare your child for a solid educational future established in a child-friendly environment with facilities that will make your child feel at home. Our caregivers and teachers and all members of our staff are dedicated, diligent, and hardworking, and our fee is affordable. Free for lórí àwọn ọmọ yín toddlers daycare and preschool ní kẹ́ ẹ gbé wọn lọ o ẹ kàn sí wọn lónìí ní number one ọba ògúnlípẹ̀ bypass liberty road òkè àdó ìbàdàn for inquiries please call zero eight one five two two two nine one five three or zero eight one three seven three zero seven zero seven five toddlers daycare and preschool we care like grandmas. oríṣiríṣi ìbéèrè làwọn èèyàn ti ń béèrè tí wọ́n ń fi ṣe àtẹ̀ránṣẹ́ mama. yes sir. wọ́n ní èdè wo ni wọ́n ń sọ ń bẹ̀. Ah, oríṣiríṣi èdè náà máa ń sọ oríṣiríṣi èdè wọ́n á sọ yorùbá wọ́n á sọ ghana wọ́n lè sọ french oríṣiríṣi èdè àgbáyé yìí ló wà ń bẹ̀ pàápàá ìyá yẹn oríṣiríṣi èdè ló wà lẹ́nu ẹ̀ tó bá fẹ́ sọ Yorùbá sọ tó bá fẹ́ sọ tápà sọ. ó já sí pé gbogbo gbàtẹ́ wà ń bẹ̀ wọn à fún yín lẹ́ran jẹ. irọ́ o wọn ò fún mi lẹ́ran jẹ. kí lẹ̀ ń jẹ ńgbà tẹ́ wà ń bẹ̀. oúnjẹ tó ń fún wa jẹ ni gàárì bíi ṣíbí mẹ́rin wọ́n á wá míìsì yẹ̀pẹ̀ mọ́ òun náà máa gbé fún wa ní táago mẹ́ta bá wọ́n máa ń wago ni táago mẹ́ta bá ti lù wọ́n á gbé oúnjẹ yẹn fún wa gàrí àti yẹ̀pẹ̀ yẹn náà máa rò papọ̀ náà máa gbé fẹ́ẹ́nì kọ̀ọ̀kan wá òun náà tó bá tún dọ̀la ó tún da aago mẹ́ta kan tó tó fún wa jẹ ìgbà míì tán bá gbé e fún mi báyìí ìgbà míì tí n bá rí i pé ara mi ebi yẹn ti wọ̀ mí lára jù màá ṣàdọ́gbọ́n sí i màá ṣàjẹ díẹ̀ bá bomi sí i màá ṣàdọ́gbọ́n dọ́gbọ́n màá jẹ díẹ̀ ìgbà míì mi ò dẹ̀ jẹ́ nígbà míì màá lọ dà sí ibi tí mo ti ń roko toróko náà máa ń fún wa ro ìṣọ́kọ̀tún náà máa ń fún wa ro tó ga bí ilé báyìí àdá fi máa ń ṣan kú lẹ́nu bí kódà bí èèyàn bá fi gé pépà kò ní gé gan pàpà sẹ́fù níbi tó kú dé so ibi ibẹ̀ yẹn ni màá lọ dà sí bá ti dà síbẹ̀ màá sáré fẹsẹ̀ lọ́ mọ́lẹ̀ mi nìjẹ́ kan rí mi màá tún fi koríko nu ẹsẹ̀ mi. ǹjẹ́ lẹ máa ń wẹ̀. ìwẹ̀ yẹn kódà tí n bá fẹ́ wẹ̀ kò sí pé èèyàn ń wẹ̀ tí n bá fẹ́ dọ́gbọ́n wẹ̀ omi ìkòkò kan tán ní kí n máa pọnmi tèmi sí ìkòkò àtijọ́ táwọn àgbà. wọn ò jẹ́ kẹ́ bá wọn. wọn ò jẹ́ kí n bá wọn fọwọ́ kan nǹkan kan wọn ti jó mi ọ̀hún kan nǹkan kan. kí wàá ló dé tí wọn ò kúkú jẹ́ kẹ́ ẹ máa lọ. ṣe rí kòkò yẹn náà wá sọ pé kí n máa lò ìkòkò yẹn náà ní kí n máa pọnmi tèmi sí omi odò náà ti júwe fún mi náà júwe fún mi pé kí n máa pọn sínú kòkò yìí ìkòkò yìí ò lọ́mọ rí bóòrùn ràn ibẹ̀ ni bójò ń ràn ibẹ̀ ni béèrè ń sẹ̀ ibẹ̀ ni òun náà ni mo máa ń mu tí n bá fẹ́ dọ́gbọ́n bomi sára mi màá sáré bu díẹ̀ lọ sí ibi tá a ti ń tọ́ílẹ̀tì màá sáré bu sára ìṣọ́kọ̀tún yẹn òun ni mo máa sáré fi gbo ara mi màá wá mu omi yẹn màá wá bu sára màá sáré kúrò ń bẹ̀ aṣọ tó wà lára mi bí aṣọ wèrè gẹ́lẹ́ aṣọ yẹn ti ya màá tẹ̀ tún so níbì kan màá tún so nígbà mi. aṣọ kan ṣoṣo yẹn lẹ́wọ̀ aṣọ kan ṣoṣo yẹn ló wà lára mi throughout throughout ó ti dà kí sàjálàjàlà mo máa ń so ní kókó ni òun náà ló wà lọ́rùn mi irun orí mi gan ti di wèrè tán pátápátá tí ò tiẹ̀. wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n náà ṣẹ̀ṣẹ̀ lọ bá yín dá ẹ̀. wọ́n lọ fa ni. náà ibi ọpẹ́ ibẹ̀ là ń lọ yìí bó o lẹ ṣe wá kúrò ń bẹ gbogbo àwọn ẹ kò ẹ lẹ́ẹ̀fẹ́ sá kẹ́ẹ̀tì ẹ̀ gbà tó jẹ́ pé igbó wà lẹ́yìnkùlé àbí wọ́n ṣe fẹ́ǹsì sínú igbó yẹn ni ah. ẹ̀ lẹ́ẹ̀fẹ́ sá. kò sí bí èèyàn ṣe lè ṣe kò sí bí èèyàn ṣe lè sá níbẹ̀ yẹn kò tiẹ̀ sí onítọ̀. ẹ níbẹ̀ kọjá Ghana. bẹ́ẹ̀ ni sà ṣe àrí kò sí bí èèyàn ṣe fẹ́ sá níbẹ̀ yẹn fẹ́ǹsì tán ṣe síbẹ̀ gan-an báwo lèèyàn ṣe fẹ́ sá kò tiẹ̀ sáyé àti sá géètì tó wà níbẹ̀ àtọkùnrin àtobìnrin ló sí bẹ́ẹ̀ yóò ṣe fẹ́ sá ojoojúmọ́ ni wọ́n sì ń yanjú àwọn èèyàn ojoojúmọ́ náà ń pa àwọn èèyàn bíi one fifty bí everyday kò sọ́jọ́ tí wọn kì í pààyàn kò sí pé bóyá wọ́n fẹ́ sinmi lọ́jọ́ kan wọ́n dẹ̀ ní oríṣiríṣi mọ́tò tán ti dà síta tán máa ń dà síta everyday tó máa lọ kó àwọn èèyàn wá lóríṣiríṣi ìlú tó máa ń kó àwọn èèyàn wá àti pásítọ̀ ni àti wòlíì ni o àti àwọn olóyè. so oríṣi gbogbo ìlú náà ti ń kóyàn wá. gbogbo ìlú náà ti ń kóyàn wá pátápátá kò sì sójúmọ́ tí wọn kì í pààyàn bíi one fifty ní every day wọ́n ṣe máa ń pààyàn nìyẹn àwọn olówó jàǹkà àwọn èèyàn gidigidi ló dẹ̀ máa ń wá ra àwọn nǹkan bẹ́ẹ̀ àwọn pààtì èèyàn oríṣiríṣi nǹkan wọ́n máa ń wá ra wa bẹ́ẹ̀. oríṣiríṣi ìbéèrè làwọn èèyàn ń béèrè ẹni tí ìjà ò bá ní pèrè ẹ̀ lọ́kùnrin ọlọ́run ní jẹ́ kẹ́ kó sọ́wọ́ ẹ ní ràrìn fẹsẹ̀ sí àwọn kan ń béèrè àwọn ìbéèrè míì tó jẹ́ pé èèyàn á wò pé anyway wọ́n lẹ́tọ̀ọ́ láti béèrè ẹnìkan ní ṣé èèyàn sì lè fi ṣíbí gàrí mẹ́rin kó jẹ́ ṣíbí gàrí mẹ́rin tẹ́ẹ̀sì tí wọ́n á ń jẹ regularly ah. pé ṣé èèyàn lè jẹ́ kó dẹ̀ lu ọdún mẹ́rìnlá láyé. ṣẹ́rí àánú ọlọ́run ló gbé mi dúró àánú ni mo rí gbàsà kò sí nǹkan kan míì ju àánú lọ torí kò sí nǹkan míì tán fún wa jẹ jù yẹn lọ. Hmm. àwọn tó ń bá wọn gún ọṣì gún kínní àwọn náà jọ máa ń jẹ oúnjẹ gidi torí wọ́n máa ń fi tírélà wọ́n máa fi mọ́tò wọ́n máa fi ru oúnjẹ wá síbẹ̀ sẹ̀mó wíìtì oríṣiríṣi oúnjẹ náà máa ń rù wá síbẹ̀. àwọn bẹ́ẹ̀ ni àwọn tó ń bá wọn ṣe bẹ́ẹ̀. àwọn èèyàn wọn tí wọ́n jọ ń tán jọ ń ṣiṣẹ́ yìí tó mẹ́ báwo làwọn ṣe pọ̀ tó. ah wọ́n pọ̀ kódà kò tiẹ̀ ṣe fẹnu sọ wọ́n pọ̀. bó o lọ́lọ́run ṣe wá kó yín yọ bó o lẹ́ ṣe yọ kúrò mi. ọlọ́run ṣe wá kó mi yọ sà hmm. ni pé mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run tó kó mi yọ torí mi tiẹ̀ ẹ ọ̀nà pẹ́ mi tiẹ̀ pọ̀ mi tiẹ̀ mọ bí mo ṣe fẹ́ dúpẹ́ yẹn gan tó ó ṣẹlẹ̀ pé lóru ọjọ́ tọ́lọ́run fẹ́ yọ mí nǹkan bí aago méjì lóru ni ó ṣẹlẹ̀ pé mi ì dẹ̀ kì í sùn mi ò kì í sùn rárá rárá tí n bá fẹ́ sùn tí n bá ní tí gbogbo wọn bá sùn báyìí àṣà àdúrà ni mo máa ń gbà ṣáá bí ẹni tán fi ṣe so lóru ọjọ́ yìí mo ṣáà gbàdúrà títí aago méjì ó wá ṣẹlẹ̀ pé kò jọ pé oorun gbé mi lọ díẹ̀ mo tò gbé díẹ̀ ojú bí mo ṣe ń tó gbé yẹn mo kàn rí ìmọ́lẹ̀ ńlá kan ló bá tàn kó tó di àsìkò yẹn wọ́n máa ń wá sọ́dọ̀ wa lóru wọ́n dẹ̀ ní torchlight ńlá gbangba báyìí tó tóbi gan-an tó jẹ́ pé wọ́n bá ti tàn báyìí yan báyìí wọ́n á ti rí gbogbo wa ẹlòmíì dẹ̀ máa ń kú kílẹ̀ ò tó mọ́ hmm. ẹni tó bá kú kílẹ̀ ò tó mọ́ yẹn wọ́n á gbé lóru yẹn wọ́n á lọ jù fún ajá wọn ajá ajá wọn dẹ̀ ní bíi màálù lọ ajá wọn ṣe ajá yẹn ga ó tóbi bẹ́ẹ̀ ni ó tóbi tó sanra màálù e-, èyí tó bá kú èèyàn tó bá kú ẹni tó bá kú ní fresh one yẹn wọ́n máa lọ jù fún ajá yẹn fún àwọn ajá wọn yẹn wọ́n máa jẹ wọn so mo wá rò pé àwọn ló dé lóru ọjọ́ yìí ni mi ò mọ̀ pé kì í ṣá wọn níbi tí oòrùn yẹn ti gbé mi lọ díẹ̀ báyìí ìmọ́lẹ̀ yẹn kàn tàn sí mi yáa ẹ̀rù ti bà mí mo bá bẹ̀rẹ̀ sí gbọ̀n torí tọrùn pé olúwa ṣàánú mi lónìí ṣàánú mi olúwa ṣàánú mi mọ́ jẹ́ ṣàánú mi ṣàánú mi ẹ̀mí mọ́ ṣàánú mi mo ṣáà ń gbàdúrà ìgbà tó dẹ̀ kan mo ṣáà wo bí wo bí mo rí i pé mi ò rí kílẹ̀kùn sí mi ò dẹ̀ rẹ́ nìkankan irú kí tún lè lé ìkẹ́ olúwa ṣàṣàánú mi ó tún dẹ́lẹ́ kejì ìmọ́lẹ̀ ìbá tán ya ló wá tàn sí mi kò tẹ̀ dẹ̀ wá kú mọ́ ló wá tàn sí mi ya ya ya ya ya ya ya báyìí ah irú ìmọ́lẹ̀ wo lélẹ̀ ìwọ olúwa ṣàánú fún mi ṣàánú fún mi ṣà mo ṣàǹgbàdúrà olúwa ṣàánú mi ṣàánú mi mo jẹ́ ń dòkú lẹ́ni mo jẹ́ ń dẹran àmúpa tóun tẹ́nu ẹ̀ bí mo ṣe rí bàbá arúgbó kan nìyẹn láti inú ìmọ́lẹ̀ wa yẹn wa bàbá yẹn kàn ń bọ̀ lọ́dọ̀ mi ibi tí mo ti ṣe báyìí tí mò ń wo pé kí ló ń ṣẹlẹ̀ irú mọ̀lẹ́wù kí nìkan torí ibi tá à ń sùn sí yẹn wọ́n sin wa síbẹ̀ bí ẹja ni wọ́n ṣe máa ń sin ẹja sínú kinní yẹn bẹ́ẹ̀ náà béèyàn bá fẹ̀gbẹ́ lélẹ̀ báyìí kò sí pé àti yíra padà kò sí yẹn ẹ̀gbẹ́ tí mo fi lélẹ̀ tí mo ṣáà ń wo iye nǹkan tó ṣẹlẹ̀ ẹ̀gbẹ́ yẹn náà ni mo fi lélẹ̀ tí mo gbórí sókè báyìí bẹ́ẹ̀ ni mo rí bàbá yẹn ló bá dẹ̀ ń bọ̀ láti inú ìmọ́lẹ̀ gidi ó ó wá funfun láti sà látòrí dé sàlẹ̀ inú ẹ̀ wá kún gbogbo olè rẹpẹtẹ ó wá funfun báláwú bàbá yẹn bá ń bọ̀. ṣé èyí sì í ṣàlá. kò ń ṣàlá mi ò lá kì í ṣàlá. kì í sì ṣe pé wo ohun ń sọ nínú fíìmù. mi ò wo inú fíìmù èmi tó ṣẹlẹ̀ sí náà ni mò ń sọ fún yín bàbá mi èmi tó ṣẹlẹ̀ sí gan-an ni mò ń sọ fún yín ọ̀rọ̀ yẹn wá ń dàbí àlá lójú èmi gan hmm. bẹ́ẹ̀ face to face bá ṣe ń wora wáyé bẹ́ẹ̀ ni bàbá yẹn dẹ̀ ń tọ̀ mí bọ̀ bó ṣe ń tọ̀ mí bọ̀ báyìí ibi tí mo ti ṣàgbẹ́nu sókè tí mo ṣáà ń wò báyìí bàbá yẹn dẹ̀ dọ́dọ̀ mi báyìí ló bá fà mí lọ́wọ́ sókè mo bá dìde gbogbo wọn dẹ̀ ti sùn gbogbo ẹ̀ ti gbogbo ilé ti dákẹ́ rọ́rọ́rọ́rọ́ oníkálukú gbogbo àwọn tá a sùn kan kò jọ pé bóyá wọ́n kú ni bóyá wọ́n sùn ni oníkálukú ò tiẹ̀ mira bàbá yìí bá fà mí lọ́wọ́ sókè mo bá dẹ̀ ń tẹ̀lé lọ mo ṣe wá ń tẹ̀lé yẹn géètì tó dẹ̀ wà ń bẹ ninety something gate ni géètì tó wà ń bẹ tó ṣe pé látọjọ́ mo ti rìn mo ṣe travel tó mi ìrírú àwọn géètì yẹn rí láyé mi bó ṣe ń fà mí bó ṣe mú mi lọ tí mo dẹ̀ ń tẹ̀lé kò sọ̀rọ̀ èmi náà ò sọ̀rọ̀ bá a ti ń lọ báyìí bẹ́ẹ̀ náà ni géètì yẹn dẹ̀ ń ṣí fún rẹ̀ láì sí pé ẹnì kankan ń ṣí bá a bá ti jáde báyìí géètì yẹn á ṣí bá a bá ti jáde á tún ti padà á tún kàn mí á tún jáde á tún ti padà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ la ṣe ń ṣe títí títí títí géètì yẹn dẹ̀ ń ṣí ó ń tì ó títí a ìgbẹ̀yìn bàtà ti gbẹ̀yìn bó ṣe ṣí báyìí tá a jáde síta mo ṣáà ń tẹ̀lé bàbá yìí mo ṣáà ó dì mí lọ́wọ́ mú ni o àsìjọ ń lọ títí títí títí títí títí ìgbà tá a wá dé ibì kan à ń wo títì lọ́ọ̀kan báyìí wọ́n wá páàkì mọ́tò kan síbi ẹ̀gbẹ́ títì yìí so bá ṣe ń wọ mọ́tò yẹn lọ́ọ̀kan bàbá yẹn bá dúró èmi náà bá dúró dì mí lọ́wọ́ bẹ́ẹ̀ ló wá mú ló wá fọwọ́ mi lẹ̀ ló wá ka owó mi ò rí kọ́ tọwọ́ bá pò nǹkan tó tún yà mí lẹ́nu nìyẹn ló wá mú owó Ghana wá kó lé mi lọ́wọ́ mo ṣáà gba owó yẹn lọ́wọ́ ẹ̀ mo ṣáà mú títí títí gbà tá a wá ó ṣàtúnmú mi lọ́wọ́ dání àjọ débi mọ́tò yẹn ló bá fà mí ẹ̀dẹ̀ má gbẹ́sẹ̀ sókè báyìí kẹ́ tó wọnú mọ́tò yẹn mo ṣe gbẹ́sẹ̀ sókè báyìí ló fà mí báyìí mo wá gbẹ́sẹ̀ sókè ló wá fi ìdí mi gbọ́nlẹ̀ sí orí síìtì yẹn mo wá jókòó mo ṣe jókòó ló bá yẹ̀yìn padà ló bá ṣe báyìí sí mi èmi náà bá ṣe báyìí bó ṣe yẹ̀yìn padà báyìí mi ò bá rí mọ́ àṣà àwọn tó dẹ̀ wà nínú mọ́tò yẹn àwọn èèyàn dẹ̀ wà nínú mọ́tò yẹn àwọn obìnrin business woman wọ́n wà nínú mọ́tò yẹn ẹni tó ń wá gan tó jẹ́ driver ó wà níwájú bọ́nẹ̀tì yẹn ó dẹ̀ jòkóó ó fìdí ṣe bọ́nẹ̀tì yẹn báyìí ó dúró lé síbi bọ́nẹ̀tì yẹn ó mú kí ìdání àṣé kò dẹ̀ tiẹ̀ dẹ̀ rí mi so mo ṣe wá jòkóó tó nǹkan bíi two minutes lẹ́yìn ìgbà tí bàbá yẹn ti lọ tán làwọn obìnrin yẹn náà bá ṣẹ̀ṣẹ̀ wá tají náà wá ní màmá ẹ káàbọ̀ máa o níbo lẹ ti ń bọ̀ níbo lẹ ń lọ àti pé nígbà wo lẹ débí mo lémi àti bàbá kan la jọ débí nísìn wọ́n ní bàbá àwọn ò tiẹ̀ mọ̀gbà tí mo tiẹ̀ wọlé àwọn ò rí bàbá kankan mo ní bàbá kan náà ló wá fún mi mú mi sí inú mọ́tò yìí nísìn wọ́n ní bàbá mo ní bẹ́ẹ̀ ni wọ́n ní ó dáa àwọn ò rí bàbá kankan o àti pé níbo lẹ ń lọ báyìí tẹ́ẹ̀tì ẹ̀ fi sọ fẹ́ nìkankan ó ní bàbá yẹn náà ló mú mi wọ inú mọ́tò ọba ni ó dáa níbo lẹ ń lọ mo ní Ìbàdàn ni mò ń lọ wọn wá ní Ìbàdàn Ìbàdàn kẹ̀ abẹ́ ẹ̀mọ́ ibi tẹ́ ẹ̀ ń lọ ni mo ní Ìbàdàn ni mo ṣàtẹnumọ́ Ìbàdàn pé Ìbàdàn ni mò ń lọ ah mo ní ẹ̀mọ́ ibi tẹ́ ẹ̀ ń lọ mo ní Ìbàdàn ni mò ń lọ tẹ́sẹ̀ ìgbà tó wá yá ẹ̀mí yẹn ẹsẹ̀kẹsẹ̀ tí bó ń ṣe ń tẹnumọ́ Ìbàdàn Ìbàdàn yẹn lẹ̀mí yẹn wá tọ̀ mí wá ẹ̀mí yẹn wá ní pé sọ nǹkan tó ṣe é fún wọn níbẹ̀. oríṣiríṣi làwọn èèyàn ń sọ ẹ̀rín tó kọjú sẹ́nìkan ẹ̀yìn ló kọ sẹ́lòmíì kò pọn dandan kẹ́ ẹ gbà á gbọ́ ẹni tọrọ ṣẹlẹ̀ sí òkùnkùn ní kẹ́ ẹ mówó wá wọ́n ní ẹ wá jẹ sàrá ẹ lọ́jọ́ wọnú nígbà wọn ní ẹ mépo wá wọn ní ẹ mú yọ̀ wá kì í ṣe pé wọ́n sọ pé àwọn fẹ́ dájọ́ sílẹ̀ wọn àti ẹ̀ wá ń ṣe pásọ̀ orí ìjọ nǹkan tán wá fún kì í ṣe pé bóyá dandan kẹ́ ẹ gbà wọ́n gbọ́ àwọn tí wọ́n jẹ Ọlọ́run lọ́pẹ́ ni wọ́n ronú dé pé àwọn gbọ́dọ̀ jẹ́ kí ọlọ́run mọ̀ pé àwọn mọ rírì oore tọ́lọ́run ṣe fún wọn níwọ̀n ìgbà tí wọ́n bá ti sọ pé ẹ̀kẹ́ mú nǹkan kan wá torí nǹkan tí wọ́n ń sọ ẹ jẹ́ ká bá wọn dúpẹ́ ká sì bá wọn yọ̀ nǹkan tí ọ̀pọ̀lọpọ̀ ń kọ látẹ̀ránṣẹ́ lákọjíṣẹ́ ẹni ìjà ò bá ní pe rẹ̀ lọ́kùnrin ọlọ́run ní jẹ́ kó ṣẹlẹ̀ sí yín ẹni tó rìnrìn àjò ló mọ irú ìrìn àjò tó ń rìn wọn sì wá láti wá sọ pé àwọn fẹ́ polongo ìjọ kan àbí pé káwọn ràn wọ́n lọ́wọ́ wọn ò wá fún wọn ní àwọn fẹ́ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run àwọn gan ò mọ̀ pé irú ètò báyìí wà àwọn àǹtí wọn àbí àbúrò yín eh, àbúrò wọn ni wọ́n jẹ́ kán mọ̀ yìí pé àfi kí wọ́n kí wọ́n sọ irú eléyìí fún gbogbo àgbáyé kí wọ́n lè bá wọn dúpẹ́ eh, ẹ gbàgbọ́ ẹ gbàgbọ́ eh, wọ́n ń fìd lórí gàrí síbí mẹ́rin wọ́n ń fìd lórí gàrí síbí mẹ́rin ẹni tí ó bá rí oore ọ̀fẹ́ ọlọ́run gbà kò sí nǹkan tí ò lè gbé dúró ó lè má jẹun fún ọdún kan ṣàrí àwọn wòlíì tó jẹ́ pé wọ́n ń jẹun èèyàn gan yìí ṣe wòlíì ń gbà míì tó jẹ́ pé oore ọ̀fẹ́ ọlọ́run á gbé dúró tẹ́bi ò pa kò pọ́n dandan kẹ́ ẹ gbàgbọ́ ṣùgbọ́n n tó ṣẹlẹ̀ sáwọn tí àwọn fi rin ìrìn àjò ńlá wọn sọ ẹ káalẹ́ madam ẹ àṣekù ọdún akú àlàjá ọdún. yes sir ẹ sir. orúkọ yín àti iléeṣẹ́ tí ẹ̀ ń ṣojú. abímbọ́lá òjó lorúkọ tèmi. abímbọ́lá òjó ẹlẹ́nu razor àbí <laughs> àbí. tẹ sọ bẹ́ẹ̀ sá. kí lẹ gbé fún wa lọ́dún tuntun láti lè ṣe design bricks homes and properties à ń kí gbogbo etí tó ń gbọ́ wa pé a kú ọdún tuntun a ń kí gbogbo àwọn oníbàárà wa pátápátá torí yìí ni ẹnikẹ́ni ó ṣe mí bẹ́ẹ̀ dẹ̀rẹ́ ẹ̀yin àgbà náà lè ní ẹni tó bá dúpẹ́ orí àná àtúnrò mí ìgbà àdúrà wa láti lè ṣe wá wá ni wípé gbogbo àwa tá a jọ rí ọdún tuntun ìláyà tàlàáfíà ibi inú bẹ́ẹ̀ ò ní bá wa ire lójú gbogbo àwùjọ mọ́ rí iléeṣẹ́ design brick homes and properties náà ní iléeṣẹ́ tẹ̀tí mọ̀ dáadáa tó ń fi ilẹ̀ dùn àwọn èèyàn nínú tá a sì ṣetán láti tún dùn yín nínú lọ́dún 2021 yìí pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn ilẹ̀ tá a ní nílùú Ìbàdàn àti nípínlẹ̀ Ògùn àwa sọ fáwọn èèyàn pé ìròyìn ayọ̀ sì pọ̀ lọ o tẹ́ bá wò wípé twenty twenty kí ni mo rí mú bẹ́ẹ̀ twenty twenty one yìí ẹ ní ìgbàgbọ́ kẹ́ẹ̀dẹ̀ pé pẹ̀lú iléeṣẹ́ design bricks and properties ìrọ̀rùn ló bá dé nǹkan tí inú mi ń dùn fún láṣálẹ̀ ètò tó wá jẹ́ àwọn ará alẹ́ sí ni wípé wọlé kanlẹ̀ promoter ṣe ní december táwọn èèyàn ń pariwo wípé ha ó láòdò gbẹnu tán pẹ̀lú free foundation tá à ń ṣe fáwọn èèyàn lọ́fẹ̀ẹ́ engineer tó sì ń ṣítú tuntun sọ wípé ká bá àwọn èèyàn fi ọ̀sẹ̀ kan kún nítorí ọ̀pọ̀lọpọ̀ ìpè la wípé ká bá àwọn èèyàn fi ọ̀sẹ̀ kan kún ká extend promo yẹn káwọn èèyàn lè ní àǹfààní láti ẹ̀ ti jẹ free foundation yìí lọ́fẹ̀ẹ́ torí pé àwọn èèyàn mọ̀ wípé tí foundation bá ti